ẹ jọ gbogbo àwọn tá a dúró yìí ọjà jókòó kalẹ̀ láti bẹ́ẹ̀ tó ní àwọn ọjà fún ìpamọ́mọ́ láti ọwọ́ ọ̀làdéwájú olùkọ́. I cite you, my brother, Dugbe, Ọlábàájọ Ọmọyẹlì, Dugbe, Dugbe, Dugbe, Dugbe, sọ fún mi láyé ọmọ ìrẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù láti gbogbo tuntun lọ tó fún lórí. èmi náà sì fi lọ́wọ́. òjòjòmú last eight àbáṣẹ́dọ̀ àbáṣẹ́dọ̀ àbáṣẹ́dọ̀ gọ́vọ́nọ̀ àbáṣẹ́dọ̀ àbáṣẹ́dọ̀ àbáṣẹ́dọ̀ ọlọ́run tó fẹ́ yàn jẹ àbáṣẹ́dọ̀ ọlọ́run àbáṣẹ́dọ̀ àbáṣẹ́dọ̀ tó bá wù yín lẹ́yìn lọ.